قد جاءكم شهر من أفضل الشهور يغفل الناس عنه وهو بين رجب ورمضان والاهتمام البالغ برمضان كذلك رجب ويغفلون الناس عن هذا الشهر العظيم وهو شهر مهم يتقدم رمضان وهو شهر لاستعداد تام لشهر رمضان والله نسأل أن yuballighana رمضان ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n ọba kó sì fi wá ṣe kòńgẹ́ jọmọ́ mùsùlùmí ní ọkùnrin àti ní obìnrin qad ja'akum shahrun min afdali shuhur oṣù ńlá kan ti dé wá báyìí nínú àwọn oṣù tí ó ní ọlá yaghfalu nnasu anhu eléyìí tó ṣe wípé èyí tó pọ̀ jù nínú ọmọ ẹ̀dá ènìyàn ni wọ́n máa ń gbàgbéra látara oṣù yìí àti àwọn nǹkan pàtàkì tí oṣù yìí kó sínú oṣù yìí sì ń bẹ láàrin oṣù Ramadan àti oṣù Rajab eléyìí tó jẹ́ àkíyèsí àti àkólé kan tó pọ̀ la máa ń ní fún oṣù Ramadan kódà àwọn èèyàn tún máa ń ní fún oṣù Rajab ṣùgbọ́n oṣù Sha'ban a máa ń gbàgbéra tó pọ̀ nípa oṣù yìí wàhùwà ṣáhàrù muhimu jiddan oṣù tó ti ṣe pàtàkì ni yàtàkọ́dàmù ramadan oṣù tó ṣáájú oṣù ramadan wàhùwà ṣáhàrù lè ṣèdáàrí tam lè ṣáhàrì ramadan oṣù yìí sì jẹ́ oṣù kan tí a máa fi ń gbáradì ìgbáradì tó pé fún oṣù ramadan abẹ náà wọn bá kó má ṣe jẹ́ kí oṣù ramadan kó bá wa láyé. قال النبي صلى الله عليه وسلم في حديث أسامة بن زيد رضي الله عنهما anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith tí usama bonu zayd tí ó gbà wá ó ní qultu ya rasulallah ó ní mo sọ pé ìrè òjíṣẹ́ ọlọ́wọ́n ọba lam araka tasumu shahra mina shuhur ma tasumu sha'ban mi ìrí wa anabi sallallahu alayhi wa sallam kó o máa gbàwẹ̀ lélẹ́yìí tí ó pọ̀ nínú oṣù mi lẹ́yìn ramadan gẹ́gẹ́ bó ṣe máa ń gba oṣù sha'ban kọ́lá ànábì sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún wípé zálìkà shahrun yaghfalu nnasu anhu bayna rajabin wa ramadan ó ní orí oṣù yìí ó di oṣù kan tó jẹ́ wípé ó wà láàrin rajab àti ramadan tó sì ṣe wípé àwọn ènìyàn wọ́n máa ń fọ́nú fọ́ra látara oṣù yìí وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين oṣù yìí sì jẹ́ oṣù kan tó jẹ́ pé gbogbo iṣẹ́ tí àwọn èèyàn bá ṣe láàrin ọdún kan wọ́n máa ń gbé iṣẹ́ igun òkè lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọba gbogbo àgbáyé fa uhibbu an yurfa amali wa ana sa'im anabi sallallahu alayhi wa sallam ó ní mo nífẹ̀ẹ́ sí wípé kó jẹ́ ńgbà tí wọ́n bá ń gbé iṣẹ́ mi gun òkè lọ kí n jẹ́ ti ń gbàwẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé ànábì sallallahu alayhi wa sallam ó fẹ́ bẹ̀lẹ̀ tó ń gbàwẹ̀ púpọ̀ nínú oṣù ṣàbán kó bàa jẹ́ wípé ńgbà tí wọ́n bá ń gbé iṣẹ́ ẹ̀ lọ sí sánmọ̀ abẹ̀lẹ̀ tó ń gbàwẹ̀ wọ́n á máa kọ sílẹ̀ wípé kódà ẹni yìí tún bẹnu àwẹ̀ nígbà tá à ń kó iṣẹ́ ẹ̀ wá sí ọ̀dọ̀ wọ ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ tí ànábì sallallahu alayhi wa sallam ó sọ fún wa dalilun ala mashru'iyyati al-iktharu fi hadha shahr ó ń sọ fún wa wípé a ṣe lófin fún wa pé kí a gba àwẹ̀ tó pọ̀ nínú oṣù yìí torí wípé kí ni àmọ́jọ́ pàtó tí ó jẹ́ wípé wọ́n á gbéṣẹ́ wa lọ sí sánmọ̀ nínú oṣù yìí ọjọ́ tó máa di àmọ́ ṣùgbọ́n nígbà tá a bá gbà yìí tó pọ̀ nínú oṣù yìí a lè tàtara bẹ́ẹ̀ ká ní àǹfààní wípé ńgbà tí wọ́n bá máa gbéṣẹ́ wa lọ kó bọ́ sínú àwọn ọjọ́ tí a fi ń gbàwẹ̀ nínú oṣù náà wal a'malu turfa'u kulla yawmi marratayni ẹ̀rí iṣẹ́ tí ẹ̀dá bá ṣe láyé lójoojúmọ́ wọ́n máa ń gbé lọ sí sánmọ̀ ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ iṣẹ́ tá a bá ṣe lójúmọ́ wọ́n máa ń gbé lọ sí sánmọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé ba'da salati subuh wa ba'da salati al-asr turfa'u al-a'mal ila lẹ́yìn ìgbà tá a bá kí asiri tán àti tá a bá kí alùfájàrí tán wọ́n máa ń kó iṣẹ́ wa lọ sí sánmọ̀. anabi sallallahu alaihi wasallam ni yata'aqabuna fikum malaikatu layli wa malaikatu nahar. ó ní àwọn màláìkà wọ́n máa ń rọ kiri ká wa wọ́n máa ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn àwọn màláìkà ọ̀sán àti màláìkà òru. báwo ló ṣe ṣe lálàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní tí ó bá di ní àsìkò al-asr àwọn màláìkà kan ti máa bẹ pẹ̀lú wa láti àárọ̀ àwọn eléyìí gbogbo bàtà bá ń ṣe sọ̀lá tiwa àti zúrì ni àti ansiri ni wọ́n á máa bẹ pẹ̀lú wa nígbà bá di àsìkò ansiri àwọn màláìkà mi inú àtúndé láti sánmọ̀ nígbà tí wọ́n bá dé yìí gbogbo wa àti àwọn màláìkà yìí àjọ kí sọ̀lá tu la ansiri àwọn tó ti ń bẹ pẹ̀lú wa láti àárọ̀ àwọn agbésẹ́ lọ bọ́lọ̀ wọn bá ohun tá a ti ṣe láti àárọ̀ títí di àsìkò yìí pé àwọn ẹrú rẹ báyìí báyìí ni wọ́n ṣe ṣe àwọn màláìkà yìí tí wọ́n bá wá ń bẹ pẹ̀lú wa àwọn tó wà pẹ̀lú wa tí wọ́n dé ní àṣírí yìí wọ́n wá wà pẹ̀lú wa títí di àlùfájàrí ọjọ́ kejì nígbà tó bá wá di àsìkò sọ̀látùlù àwọn màláìkà míì náà tún láti sánmọ̀ gbogbo wọn ni wọ́n wá jọ kírun pẹ̀lú wa ní àsìkò àlùfájìr ìyẹn ni ọlọ́run bá alikí ọlá fi sọ fún wa wípé wa qur'an alfajir inna qur'an alfajir kana mashuhuda pé àti alukur'ani tẹ́ ń kà lórí irun nígbà tẹ́ bá ń kí alufajari torí pé irun alufajari yẹn mashuhuda àwọn èèyàn ń jẹ́rìí sí àwọn màláìka ń jẹ́rìí sí àwọn màláìka tí wọ́n wá ní ọ̀sán tí wọ́n wá ní asiri àti tàwọn alufajari wọ́n á pàdé gbogbo wọn wá kírun pẹ̀lú wa nígbà tó bá ṣe tọ́jú ọmọ kí ni wọ́n ń ṣe yarfa'una ila sàmà bíi àmàlì al-ibad wọ́n á máa lọ sí sọ́mọ̀ pẹ̀lú iṣẹ́ tí àwọn ẹrú ṣe ní ojúmọ́. wa turfa'u al-a'mal fi kulli usbu'i marratayn bákan náà gbogbo iṣẹ́ tí a bá ṣe ní ọ̀sẹ̀ wọ́n máa ń gbé lọ sí sọ́mọ̀ ní ẹ̀ẹ̀mejì lẹ́yìn tó ń kó àkáǹtì wa lọ. an abi hurairata radiyallahu anhu qala abu hurairata sọ fún wa wípé كان aksara ma yasumu lisnaini wal khamis ànábì bẹ́ẹ̀ lẹ́ntì máa ń pọ̀ lẹ́ntì máa ń gbàwẹ̀ ní ọjọ́ al-isnain ọjọ́ monday wal khamis àti thursday. wàkìlá náà fakọ́d àwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé kí ló dé tó fi máa ń gbàwẹ̀ ní ọjọ́ monday àti ọjọ́ thursday. ànábì wa sọ wípé innal a'mala tu'radu kullal isnaini wa khamis ànábì ní ẹ̀rí ọjọ́ tuesday ọjọ́ monday tẹ́ rí yẹn àti ọjọ́ alhamis ọjọ́ thursday wọ́n máa ń pírẹsẹ̀ǹtì iṣẹ́ wa wọ́n máa ń gbé lọ bá ọlọ́wọ́n ọba àlekè ọlá fàyàfàrù lọ́hùn lè kó lè mùsùlùmí àwọn lè kó lè mọ̀mìn tí wọ́n bá ti wá kóṣẹ́ lọ sí sọ́mọ̀ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí àbójẹ́ onígbàgbọ́ òdodo wọ́n á ṣàforíjì fún un ilal àyàfi àwọn méjì tí wọ́n bá ń bára wọn jà tí wọ́n sọ̀rọ̀ síra wọn tó para wọn ti pè mí níbẹ̀ sọ̀rọ̀ mọ́ láíláí irú àwọn ẹni báyìí nígbà tí wọ́n bá ń ṣe àforíjì fáwọn mùsùlùmí wọn ò ní rí àforíjì torí pé wọ́n yanra wọn ní òdì. wà àmàlù sánà túrùfà òfin ṣàbàn ẹ wá rí lọ́dọọdún iṣẹ́ tá a bá ṣe wọ́n máa ń gbé lọ sọ́mọ̀ ní inú oṣù yìí o. ìyẹn l'Ànábì sallallahu alaihi wa sallam fi sọ pé zalika shahru yaghfalu an-nasu anhu bayna rajabin wa ramadan pé ó di oṣù kan táwọn èèyàn máa ń fọ́nú fọ́ra látàrẹ̀ wọn kì í ní àkólé kan tó yẹ pẹ̀lú oṣù yìí oṣù yìí sì ń bẹ láàrin Rajab àti Ramadan wa huwa shahrun turfa'u fihi al-a'mal oṣù kan ni tí wọ́n máa ń gbé iṣẹ́ wa ila rabbil alamin wọ́n máa ń kó iṣẹ́ wa lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọba gbogbo àgbáyé kọ́nà kó fi ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa wa shuri'a fi Sha'ban al-iktharu min as fi ayyamihi ní àwọn ọjọ́ oṣù yìí tó di oṣù ṣàbán wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wa wọ́n ṣe ní òfin fún wa pé kí a máa gbàwẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ láti lè fi gbalada. ìyá wa aisha radiyallahu anha ó ní ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam istakmala siyama shahrin qattin illa shahru ramadan. ìyá wa aisha radiyallahu anha ó ní lè rí ànábì sallallahu alaihi wasallam kó fi gbogbo oṣù kan kó fi gbààwẹ̀ àyàfi oṣù Ramadan wa ma ra'aytuhu fi shahr akthara minhu siyaman fi Sha'ban ó ní lè fi wárí ànábì sallallahu alaihi wasallam pé kó wá gbààwẹ̀ nínú oṣù kan tí àwẹ̀ yẹn wá pọ̀ tó dà gẹ́gẹ́ bí Sha'ban rawahu bukhari wa Muslim wa qalat ìyá Aisha tó sọ ní ọ̀rọ̀ mi pé لم يكن رسول الله صلى الله عليه وسلم يصوم في الشهر أكثر من شعبان ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò kí ń gbàwẹ̀ nínú oṣù kan táwẹ̀ yìí máa wá pọ̀ gẹ́gẹ́ bíi tó máa ń gbà nínú ṣàbán fa innahu kana yasumu ṣàbán kullahu ó ní ànábì máa ń gba gbogbo ṣàbán wa fi riwaya kana yasumu ṣàbán illa qalila ó ló máa ń gba ṣàbán àyàfi díẹ̀ lọ́dọ̀ àwọn àfa àlùkò lo kọ̀dí yadúlù àlàmáìnà àlùmọ́ọ̀zọ́n nígbà míì tá a bá sọ pé gbogbo nǹkan ó máa ń túmọ̀ sí pé èyí tó pọ̀ jù nínú nǹkan hadith eléyìí fi rinlẹ̀ fún wa pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam èyí tó pọ̀ jù nínú àwọn ọjọ́ ṣàbán ló máa fi ń gbàwẹ̀ nínú ọ̀rọ̀ míì ìyàwó àyíṣà radiyallahu anha ó sọ wípé lam yakun an-nabiy sallallahu yasumu shahra akthara min ó ní ànábì sallallahu alaihi wasallam kò kí ń gbàwẹ̀ tó pọ̀ nínú oṣù kan tó dà gẹ́gẹ́ bí ṣàbán fa innahu kana yasumu ṣàbán kullahu ó lànàbì máa ń gba gbogbo ẹ̀ léyìí tó túmọ̀ sí pé èyí tó pọ̀ jù ń bẹ̀ wa kana yaqulu ànábì sì máa ń sọ wípé khudhu min al-amali ma tutiqun ẹ gbìyànjú èyí tẹ́ ẹ bá lágbára nínú iṣẹ́ òun ni kẹ́ nígbà mo ti ní ẹ gbàwẹ̀ gbogbo ṣàbán yìí àyàfi díẹ̀ mẹ́ èyí tẹ́ ẹ bá lágbára ń ni o fàínà lọ́hà láyà máa lò hátà tá a máa lò ó kò ní rẹ ọlọ́run láti máa fún yín ládàá àyàfi tó bá ti rẹ̀ yín láti máa ṣiṣẹ́ o. wákàna àhábà asọ́láàtì ilà nàbí sọlọ́lọ́hu àlẹ́yhi wàsálàm wákàna àhábù sọláàtì ilà nàbí sọlọ́lọ́hu àlẹ́yhi wàsálàm máa dúwì máa àlẹ́yha irun táwọn bí ti nífẹ̀ẹ́ sí jù òun náà ni irun téèyàn bá ń kí gbogbo gbà wá ó wá ní ànábì wa sallallahu alayhi wa sallam ó ní ẹ̀wà rí ànábì sallallahu alayhi wa sallam tí ó bá wá ń kí irun kan wà idha kana salla salatan dawama alayha ànábì sallallahu alayhi wa sallam sì ní tó bá ti ń bẹ̀lẹ̀ tí ó máa ń kí irun kan ànábì máa ń dún ní máa ni tó bá ti múnu irun kan ní bàádà ànábì máa ń gbìyànjú láti máa ṣe gbogbo ìgbà ni. wàsọ́ọ̀mù ya ibadallah min ahammil qurbati ila Allahi ẹ̀yin ẹrúfin ọlọ́wọ́n ọba ẹ̀rí ká gbààwẹ̀ nínú iṣẹ́ tó dáa jùlọ téèyàn fi ń súnmọ́ ọlọ́wọ́n ọba ni o. wàhọ̀ yàtòhò takuwa la'allakum tatakun ìdí pàtàkì ìtọ́nà ọba sì fi ní ká gbààwẹ̀ òun ni pé ká lè payọ ọlọ́wọ́n ọba wàtàkìláha wáyọ̀ ẹ̀lẹ́mukúmùlá ọlọ́run bá ẹ ọba tẹ ti máa ọlọ́run ọba máa ṣe ọ̀nà àbáyọ fún ibi tí nǹkan bá ti fún ọlọ́run ti máa gbà láàyè ọba ní intattaqullaha yaj'al lakum furqana tẹ́ bá ń pààyọ ọlọ́run ọba ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà ọlọ́run ọba máa ṣe fún yín kọ́lọ́ máa ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. wà ní ní ó ní ẹ̀rí gbogbo iṣẹ́ tó máa nọ́bí ádámọ̀ bá ṣe òun ló ní àyàfi àwẹ̀ fa innahu li wa ana ajizi bihi ó ní ẹ̀rá àwẹ̀ yẹn èmi ọlọ́run bá ní mo ní èmi sì ni màá san ní ẹ̀san lé lórí tọ́lọ́ máa ṣe san wá ní ẹ̀san lé. wà á fi amójú náà ànábì ní ẹ̀rí àwẹ̀ tẹ́ rí yẹn ìmà ń dáàbò bò yan ní o kúrò níbi gbogbo aburú. fa idha kana yawmun fa idha kana yawma sawmi ahadikum ọjọ́ tí ìyàn kan nù yín bá ti ń gbà wẹ̀ fala yarufus kó gbìyànjú láti dìnà sí ọ̀rọ̀ aburú wala yadkhab kó gbìyànjú láti máa pariwo wala yajhal kó sì gbìyànjú láti dìnà sí ìmáfi aburú báwọn èèyàn lò fa in shatamahu ahadun aw qatalahu bẹ́ẹ̀ èèyàn kan bá tiẹ̀ wá bú ẹni tó jẹ́lẹ́kẹ̀ ebú tó sọ̀rọ̀ tí ò sí àbẹ́ èèyàn kan tó ń wò pé òun lágbára ló bá ń bá a jà faliyakul inni sa'imu marratayn kó yà sọ fẹ́ nìyẹn pé à èmi ń gbààwẹ̀ o èmi ń gbààwẹ̀ o ẹni tí bá ti ń gbààwẹ̀ kò kí ń jà ó ní kó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì wàlẹ́dí nafsu muhammadu bí yẹ́dìhì ó ní mo fi ọlọ́run ọba ọba tó ṣe wípé ẹ̀mí ẹ̀mí muhammadu ọwọ́ ẹ̀ ní ó wà sallallahu alayhi wa sallam la khulufu fami sa'ima atyabu inda allahi láti inú okun ẹ̀ tí ò ń ṣe òórùn pé látara pé kò fọnu ẹni tó bá ń gbàwẹ̀ èèyàn máa ń fọnu béèyàn bá ń gbàwẹ̀ kò bá wẹ̀ jẹ́ ṣùgbọ́n gbà téèyàn ń látara wípé inú wa ò ṣiṣẹ́ ó pa sófo òórùn tí ó wá ń jáde látara inú yìí ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ ó lóore ju tùràrí àlìmísìkì tùràrí tó lóorùn dáadáa ó ní òórùn yìí ó dáa jù lọ gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní wa li sa'im farahatan ó ní ẹ̀rí ẹni tí bá ń gbàwẹ̀ ìdùnnú méjì ní bẹ fún yafrahuhuma idha aftara fariha bi fitrihi ó lá máa dunú ẹ̀ méjì nígbà tó bá túnu á máa dunú látara pé a ebi tó ti lọ ìdáhàbà zamahu a ògbẹ́ ti lọ wabtallatil uruq gbogbo ọ̀nà fún wa tó gbẹ ó ti tútù wàsábàtàlà ajru insha ẹ̀tọ́ sì ti dúró bọ́nà ọba bá fẹ́ ẹni tó bá gbàwẹ̀ tó bá ti túnu fariha adùnú bákan náà wà idha laqiya rabbahu fariha bisawmihi tó bá tún wá pàdé ọlọ́run ọba rẹ̀ níjọ́ gbé di àdìkíyàmọ̀ adùnú látara oore tí ọlọ́run ọba ṣe fún un rawahu ahmadu wa nasa'i wa huwa sábàbù dukhuli lijanna ẹ̀rí àwẹ̀ tẹ́ rí yẹn sábàbí ni láti lè wà lùjọ́ náà ẹni tó bá fẹ́ wà lùjọ́ náà fa alayhi bis kó mójútó àwẹ̀ dáadáa anabi sallallahu alayhi wa sallam ó ní lil jannati baaban yuqalu lahu rayyan ó ní ẹ̀rí àlùjànnà ó ní ẹnu ọ̀nà kan orúkọ ẹnu ọ̀nà yìí òun náà ní ar-rayyan ó ní ẹ̀rí ẹnu ọ̀nà yìí yawmal qiyamah yuqalu lahu yawmal qiyamah ọlọ́wọ́ bá a máa sọ fún ọ̀nà yìí pé ayínà sọ imú àwọn aláwẹ̀dá o fayida dakhala akhiruhum ukhliqa dhalika al-bab táwọn aláwẹ̀ bá ti wá gba ojú ọ̀nà ìwọlé wọn á sì fi ilẹ̀kùn ọ̀nà ẹnu ọ̀nà yìí kọ́nà ọba kó ṣe ní ìrọ̀rùn fẹ́ nìkan kan wa láti lè láǹfààní láti gba ojú ọ̀nà yìí wọnú àlùjánnà. wa huwa sábàbù al-bu'du 'ani àwẹ̀ gbígbà sì máa ń jẹ́ sábàbí láti gbé èèyàn jìnnà sí iná. an abi sa'id al-khudri abu sa'id sọ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la yasumu 'abdi yawman fi sabilillah ó ní ẹ̀rí ẹrú òní gbàwẹ̀ ńjọ́ kan kó gbàwẹ̀ ó wà lójú ọ̀nà ọlọ́run ó wá gbàwẹ̀ àbó gbàwẹ̀ torí tọ́lọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala illa ba'ada allahu bidhalika liyawma nara an wadiyihi sab'ina kharifa ó ní àyàfi kí ọlọ́run ọba àlékè ọlá kó gbé iná jìnnà sí irú ẹni báyìí sab'ina kharifa distance tí ò dín níbi seventy ọlọ́run ọba àlékè ọlá á gbé sí i ẹni tó bá ti máa ń gbàwẹ̀ ọlọ́ọ̀bá máa gbé iná jìnà sí tọ́lọ́ máa ṣe gbé iná jìnà sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀gọ̀rọ̀ àwọn àfa aládìsí ni wọ́n gba ilé yìí náà wá kọ́lọ́ọ̀bá kó máa ṣe ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ilé ìfín rinlẹ̀ fún wa jọmọ́ mùsùlùmí pé ọlá ń bẹ ká máa gbàwẹ̀ nínú oṣù ṣàbáì gẹ́gẹ́ bọ́n ṣe ní ànábì sallallahu alaihi wasallam kò sí oṣù kan tí máa Ramadan tó dà gẹ́gẹ́ bí oṣù ṣàbáì àti ni wọ́n máa ń gbé iṣẹ́ ni wọ́n á gbé فأحب أن يرفع عملي وأنا صائم ànábì sallallahu alaihi wasallam ó lóun sì nífẹ̀ẹ́ pé ńgbà tó bá ń gbé iṣẹ́ òun lọ sókè iṣẹ́ tóun ṣe fún ọdún kan kó jẹ́ wípé òun wà láyà aláwẹ̀ kọ́nà má ṣàbí ṣe rọrùn fún wa wàlẹ̀ nisfi ṣàbán akuwal wà màsáì ẹ wá rí ṣàbán tá a bá ti wá ń bá lọ tí ṣàbán ni bá ti wá pín sí méjì oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ o lahu fadlun azim ẹ rí ṣàbán tí a ń sọ yìí ó ní ọlá tó pọ̀ tí hadith tó sì fi ẹsẹ̀ rinlẹ̀ lé lórí. gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ti sọ an mu'ad bonu jabal ìkan nínú àwọn sahaba tí ń jẹ́ mu'ad bonu jabal ó sọ wípé anabi sallallahu alaihi wasallam sọ wípé yattali'u sha'ban ó ní tó bá ti di òru ní ọjọ́ tí bá pín sí méjì ọlọ́wọ́ ọba ọlá á yọjú wo àwọn ẹrú rẹ̀ ní fayaghfiru li jami'i khalqihi illa mushrikin ó ní gbogbo àwọn ẹrú ọlọ́run tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wọn àyàfi ẹlẹ́bọ ẹni tí bá ń ṣẹbọ sọ́lọ́run ọba àwọn mushahin àbí ẹni tó ní àdìsọ́kàn aburú nípa ọmọ ọ̀yá ẹ̀ ẹni tó ní àdìsọ́kàn aburú nípa ọmọ ọ̀yá ẹ̀ rawahu Tabrani wa Ibn Hibban ìmáàmù Tabrani àti Ibn Hibban wọ́n gbà wá. وعن عائشة رضي الله عنها يا عائشة صويبي أتى النبي صلى الله عليه وسلم صويبي أتاني جبريل فقال النبي و... ملائكة جبريل النبي صلى الله عليه وسلم جبريل وبو هو صفوه هذه ليلة نصف من شعبان أني أوري لي eléyìí ó jẹ́ òru tí ṣàbánu ti dá sí méjì ó wá sọ wípé ẹ̀rí ó ní ní òru ọjọ́ yìí àwọn kan wà nínú àwọn ẹrú sí ọlọ́wọ́n ọba àwọn tí ọlọ́wọ́n bá máa yọ orúkọ wọn kúrò nínú iná tá a sọ wọn di ọmọ àlùjọ àlùjànnà bìhádàdì ṣòórì gánà ní kálí ó ní gẹ́gẹ́ bí irun orí irun tó wà lára ẹran bó ṣe pọ̀ tó yẹ bẹ́ẹ̀ náà ni òǹkà wọn ṣe máa pọ̀ sí o wàlà yanzuru fi ha ila mushrikin ó wá ní ẹ̀rá wọn tọ́nà ọbọ̀ ní ṣíjú àánú wò lọ́jọ́ tá à ń sọ àwọn làwọn olùṣẹ́bọ́ wà ìlàṣà mọ̀ṣáhìn abẹ tó jẹ́ wípé ó ní àdìsọ́kàn aburú pẹ̀lú ọmọ yẹ wà ìlà kọ́ọ̀tì ìrọ́hìn àtẹ̀ntì máa ń já okun ẹbí wà ìlà mọ́tìbílìn àtẹ̀ntì tó ṣe wípé òun máa ń wọ́ ṣòkòtò ẹ̀ ńlẹ̀ ṣòkòtò ẹ̀ máa ń kọjá kókósẹ̀ wàlà ìlà àákẹ́lẹ́wàlìdẹ́yìí bákan náà ẹ̀ǹtì bá máa ń yájú sí àwọn òbí ẹ̀ méjèèjì wàlà ìlà mọ́dìmínì àtẹ̀ntì bá máa mutí àwọn nìkan lọ́nà ọba àlékè ọlọ́ọ̀ni síjú anú ẹ̀wò rawahul bayhaqi ìmáàmù bayhaqi ló gbà wá wàbí tàádùdù turki hadhihi arriwayat tatakọ́wà ẹ̀ wá rí àwọn ojú ọ̀nà tí hadithi tó gbà wá ó pọ̀ látara bẹ́ẹ̀ àwọn àfa tó pọ̀ nínú àwọn àfa aládìí wọ́n ní tí a bá kó gbogbo ojú ọ̀nà tí àwọn hadithi fi wá àrí tí hadithi akọ́lùmọ́ yóò kọlù fíhi innahu hadithu hasan pé nǹkan tó kéré jù tá a lè sọ ni wípé àwọn hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ nígbà tí a bá kó gbogbo ẹ̀ mọ́ra wọn. wàfíì wàfíà ẹ wá rí ní òru yìí oríṣiríṣi nǹkan làwọn èèyàn tún máa ń dánwò lam yushra fihi shay'un min al-qurubat àwọn nǹkan tó ṣe pọ́nà ọbọ̀ òṣè lófin táwọn èèyàn máa ń fi ń jọ́sìn. wa kullu ma warada min al gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn máa ń wá sọ wípé òru ọjọ́ tá à ń sọ yìí pé torí bóru ṣe lọ́lá káwọn fi ṣe bàádà kan pàtàkì kò sí ìtò fẹsẹ̀ rìn lẹ́ńbẹ́ o. wàmínà ni munkarot mọ̀rọ̀ wáhù ibnu májà nínú àwọn hadithi tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹni tí ibnu májà gbà wá tó ní àfa wa aliyu rọ́bì alaanihu ló gbà wá wọ́n fi ti sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n hadithi yìí ò fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni pé ìdàkáyà ó nígbà tó bá di òru ìdá méjì inú oṣù ṣàbán fàkúmu lẹ́yìnláha ẹ dìde lóru ẹ̀ kẹ́ fi ṣe ìjọsìn irú yìí tẹ̀ fi ṣe tẹ́lẹ̀ wàsùnmù ha ẹ fi ọ̀sán rẹ̀ gbààwẹ̀ hadith eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀. wà á awáhìrì hadha shahar ẹ wàá rí tó bá tún wá di ní ìgbà tí oṣù yìí bá ń lọ sí ìparí làbáṣà fi kò sí àwọn ọwọ́ ọ̀gbẹ̀yìn nínú oṣù yìí náà tá a bá fi ń gbàwẹ̀ ìlà yawmin aw yawmayn qabla Ramadan àyàfi ọjọ́ kan àbí ọjọ́ méjì ṣáájú kí Ramadan tó dé gẹ́gẹ́ bí ìyàwó Aisha ṣe sọ pánọ́bí sallallahu alaihi wasallam ó máa ń gba kullahu yasumu illa qalila àyàfi díẹ̀ mẹ́ ìyẹn ló bi wípé a rí nínú ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì pé láti gba ṣàbáàd kó gbà ní ọ̀pọ̀lọpọ̀ àyàfi àwọn ọjọ́ kọ̀ọ̀kan bẹ̀ gẹ́gẹ́ bí yawm sabt ọjọ́ sátọ̀dé torí ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé la yasumanna ahadukum yawm sabt illa fi mafturida alaykum èèyàn kan nu yín ò gbọ́dọ̀ gbààwẹ̀ ọjọ́ sátọ̀dé àyàfi yìí tí wọ́n bá ṣe ní ọ̀ranyàn fún yín ọ̀rọ̀ àwọn àfáà sì pọ̀ lórí eléyìí minhum man ajaza zalik ó ń bẹnu wọn tán la lè gbàwẹ̀ ńjọ́ sátọ̀dé torí hadith ìyàwó Juwairiya tó ní ànábì sallallahu alaihi wasallam ó wọlé ńjọ́ kan òun ti ń gbàwẹ̀ ní ọjọ́ jumá a sì ti rí wípé a gbọ́dọ̀ gbàwẹ̀ ìfúráọ̀dù yawm al-jumá àbí sọ́ọ̀ a gbọ́dọ̀ gbàwẹ̀ ńjọ́ jumá nìkan ànábì sallallahu alaihi wasallam wá bí ìyàwó ẹ̀ pé sumti am ṣó gbàwẹ̀ lánàá ìyàwó ni láà tàtúmínà gọ́dàn ṣó láníyàn láti gbàwẹ̀ lọ́la sátọ̀dé ìyàwó ni láà ànábì ní kí ìyá ìkó jáwẹ̀ yìí àwọn àfáà mú bẹ̀rù pé ẹni tó bá láníyàn àti gbàwẹ̀ sátọ̀dé ó lè gbajúmọ̀ à ṣùgbọ́n hadith eléyìí tó wáyé wípé àgbọ̀dọ̀ gbàwẹ̀ ní ọjọ́ júmọ̀ à ó kó àwọn nǹkan sínú tó le koko nínú ẹni wípé ànábì sallallahu alaihi wasallam sọ pé illa fi mafturidọ alaykum àyàfi yìí tí wọ́n bá ṣe ní ọ̀ràn yàn fún yín hadith yìí sì ni hadith sahihun hadith tó ẹlòmíì lè wo pé èbí tó ní ṣáàlè tó fẹ́ gbàwẹ̀ lọ́la ìmáàmù Bukhari ló gbà wá tí àhàdìsí bá ti fẹsẹ̀ rinlẹ̀ ó wà nù Bukhari kò sọ wípé ó ní ọlá ju àhàdìsí ní tó fẹsẹ̀ rinlẹ̀ tó wà nínú ibnu eh, Abu Dawud lọ ipò kan náà ni wọ́n wà tí ó bá ti jẹ́ pé wọ́n ní májẹ̀mú májẹ̀mú májẹ̀mú tí a fi ní àhàdìsí fẹsẹ̀ rinlẹ̀ tó bá ti pé ti gbogbo wọn lára so nínú ọ̀rọ̀ táwọn afá sọ òun náà ni wípé al-mahzuru muqaddamu ala al-mubih tàbá rí ẹ̀rí kan tó sọ pé a lè ṣe nǹkan tàwa rí ẹ̀rí míì tó sọ wípé a lè ṣe àgbọ́lá fún yìí tó sọ pé a lè ṣe torí tó bá di ní ọ̀dọ̀ náà bá ń jọ gbèǹde àlìkìyàmọ̀ tí ẹ̀rí kan bá fi ẹ̀rí kan tó bá fi èwo la fẹ́ lò wájú ọlọ́wọ́n ọba tí àbá gbàwẹ̀ yìí kò sí ẹ̀ṣẹ̀ ń ṣùgbọ́n tá a bá gbà á ń wo wípé tó bá lọ jẹ́ wípé kò yẹ ká gbà ńkọ́ ó lè lọ fẹ́ mú ẹ̀ṣẹ̀ dání tó tí a bá gbàwé ẹjọ́ sátọ̀dé òfin dà ṣùgbọ́n tá a bá rẹ tó jẹ́ pé ohun tó dì mú òun ni ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n láàlè gbà tó bá tẹ̀lé pẹ̀lú àníyàn ìkíláàsì tó dáa anírọ̀já wò pé kọ́nà ọba kó gbàwé ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n yìí tí èmi rí nínú ọ̀rọ̀ àwọn àfáà òun náà ni wípé tó bá ti ń di àwọn ọjọ́ sátọ̀dé kí a fi sílẹ̀ nínú oṣù yìí kọ́nà kó gbàwé wa lẹ́yìn náà ni wípé tí rọ̀mọ́dọ́n bá ti ń kù bíi torí wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ ilé ìfún wa ó ní ẹnìkan nu yín kó má gbìyànjú o láti gbààwẹ̀ ṣáájú ramadan la yataqaddamunna ahadukum ramadan bi sawmi yawmin aw yawmayn ó léèyàn kọ́nu yóò gbọ́dọ̀ gbààwẹ̀ ọjọ́ kan àbí ọjọ́ méjì ṣáájú kí ramadan tó dé illa an yakuna rajulun kana yasumu sawmahu falyasum dhalika àyàfi tá a bá rí èèyàn kan tó jẹ́ kó ti máa ń gbà àwẹ̀ tẹ́lẹ̀ bóyá ọjọ́ thursday fàpẹ̀rẹ̀ àwa ń retí ramadan níjọ́ friday irú ẹni yẹn sì ti máa ń gbà àwẹ̀ thursday tẹ́lẹ̀ ló wá gba àwẹ̀ thursday yẹn irú ẹni yẹn gba àwẹ̀ thursday ni kò gba àwẹ̀ ṣàbàn torí wípé kí ni wọ́n fẹ́ ká fi ọjọ́ sílẹ̀ wọ́n ní alayuzado fi dáríkàlìyà o kó má bàjẹ́ wípé ọjọ́ tá a máa fi gba àwẹ̀ ramadan á ti lé àbí ńgbà míì wọ́n ní ìyàtàkọ́wọ́ aṣọ ìlú wọ́n lẹ́ni tó ń gbàwẹ̀ kó ba lè ní okun lára ẹ rí wípé gbogbo ohun tí ó bá jẹ́ àṣejù nínú ẹ̀sìn àdánwò ní máa ń kó bá ni ànábì sallallahu alaihi wasallam ó ló ti parun gbogbo àwọn tí wọ́n bá máa ń ṣàṣejù ẹ rí wípé ẹlòmíì ti kó rẹ̀ sí wàhálà àti ọlọ́wọ́n bò rán àwọn èèyàn tó jẹ́ wípé ohun tọ́nà bá bá ní ká ṣe gan tẹ bá sọ pé súnà sọ pé ká ṣe báyìí wọ́n á sọ pé èbí súnà ni tẹ bá sọ pé súnà ní ká ṣe báyìí wọ́n á ní àṣẹ dandan ni tẹ bá ní súnà ní ká ṣe báyìí wọ́n á ní à ṣé gbogbo táwọn bí bá ti ṣe náà ní ká ṣe ni èdè àlùkùránì ò sọ ṣùgbọ́n rú àwọn ẹni báyìí ẹ̀rí tó pọnú wọn láti inú oṣù rọ́jàbù ni wọ́n ti ń gbàwẹ̀ tí wọ́n bá ní kí ló dé wọ́n láwọn ń arúgbó àwọn arúgbó tó náà bá sọ wípé àwọn tí ó bá jẹ́ wípé àwẹ̀ fẹ́ ni lára gan ọlọ́run ní kí wọ́n fi ilẹ̀ kan máa aláwẹ̀ àwa tí kódà ó ń bẹ́nu àwọn arúgbó tó jẹ́ pé wọn kì í gba Ramadan ṣùgbọ́n ṣàbá nìyẹn eh, Rajab nígbà tá a ti sọ páwé arúgbó ni wọ́n á gbà kò sí ohun tó ń di àwẹ̀ arúgbó nínú ìsìlámù àwẹ̀ Rajab táwọn èèyàn máa ń gbà yìí àdádálẹ̀ nú ẹ̀sìn ni gbogbo ẹni tó bá sì gbà kò ní gba aládàá kó gbàwẹ̀ torí pé man ahdasa fi amrina hadha ma laysa minhu fahuwa raddu ẹnikẹ́ni tó bá mú nǹkan kan wá tí ò ṣe wí pàánà bí sọ̀rọ̀ máa lùwọ̀ sálá láì fẹ̀ǹfẹ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe wọn á dá fún ni kọ́nà kó má kàn ṣe orí ẹnìkan kan wá sí wa ní ọwọ́. ká gbìyànjú kárí pé a ṣe àwọn eléyìí nínú tó fi ń dá ni. wàyà ibadallah ẹ̀yẹ rú sí ọlọ́wọ́ ọba. alaykum bil a'mali salihah fi hadhihi al-ayyam ó dọwọ́ àbí kó jẹ́ àkọ́kọ́ nínú oṣù ṣaaban látara àwọn ìṣìláf alaadat àwọn òǹkà táwọn èèyàn ní oríṣiríṣi náà ni oṣù ṣaaban ẹ jẹ́ ká gbìyànjú láti ṣiṣẹ́ olóore tó pọ̀ mbẹ́ ìsìdáda ni ṣahari alkarim lẹ́yìn tó fi ń pèsè kalẹ̀ fún oṣù wa oṣù ọ̀wọ̀ oṣù àpọ́nlé oṣù ramadan eléyìí tọ́lọ̀ ọba àlekè tó so alukur'an kalẹ̀ mbẹ́ aksiru mina salawati nawafil ẹ jẹ́ ká pọ̀ lẹ́ńtà máa yan náfìlà kápọ̀ lẹ́ni tá a máa yan nọ́fìlà wà tí a máa sọ́kù bẹ́ẹ̀ mọ̀ fúrúdọ̀ ká sì gbìyànjú ká máa mójútó àwọn ọ̀run ọ̀ràn yan wa wà á fi kó mi máa rọ̀dá kọ́kọ́ mu lọ ká sì máa gbìyànjú láti máa ná nínú àwọn nǹkan náà bá pèsè fún wa ká gbìyànjú láti máa ná àwọn nǹkan tí bá pèsè fún wa irun òru wa ẹ jẹ́ ká mójútó wà aslihu dhata bainikum àwa tá bá ń jà láàrin ara wa ẹ jẹ́ ká gbìyànjú láti lọ́ọ́ parí ẹ̀ o wadi'u rabbakum tadarru'an wa khufiya lọ́sàn àti lóru ẹ̀dí a máa pe ọlọ́wọ́n ọba wa pẹ̀lú gbogbo ọkọ wa ká máa fi bí ọlọ́wọ́n ọba àlekè ọlá an yaruzukuna alaafiya walmal walfarah nínú súnmọ́ ramadan ká máa sọmọ lẹ awalon ká máa bẹ́ẹ̀ náà ọba lọ́pọ̀lọpọ̀ kó fún wa ní okun ara kó fún wa ní àlàáfíà kó fún wa ní owó arísìkì àti ìgbàláyè ká lè gba ramadan gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣáájú bí wọ́n ti gbà á taqabbalallahu minna wa minkum salihal a'mal kọ́nà ọba kó gba iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa أقول ما تسمعون أستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Dear listeners, the topic of our discourse today is the importance of the month that we are approaching, or the month in which we are, as we have said in the first khutbah, that likely today is 30 or 4th of Sha'ban. So we pray to Almighty Allah to make it possible for us to witness the month of Ramadan which is coming. What you have said in the khutbah, Sha'ban is a month that people, as the Prophet sallallahu alaihi wasallam said, yaghfalu النَّاسَ nas People are very mindful, are unmindful of this month. They are very careless about the month of Rajab, of Sha'ban. And the month is between Rajab and Ramadan people have very keen interest in the month of Ramadan. Even six months before the month of Ramadan, people will always ask you about the month of Ramadan. And as we know, that people term the month of Shab of Rajab to be the month for the aged people, the old people, such that it is compulsory for them to fast in the month of Rajab, as they have said, awi arúgbó, which we have said that is not true in any way. Because the aged people, Almighty Allah has exempted them from fasting. Even though in the month of Ramadan, it is allowed for them that if they are not able to fast, they can feed the fasting people. So we are now making fasting compulsory upon the weak people. And this is an injustice. And we have mentioned that whoever fasts the oath of Rajab with the intention of fasting Allah subhanahu wa ta'ala will not accept it because it is not in consonant. it is not in agreement with the Sharia of Allah. So the month of Sha'ban, people are very unmindful about the month. They don't take care of the month. And in that month, there are very many good deeds that a Muslim can involve in. We have mentioned that the month of Sha'ban is the month in which the deeds of people who are taken to Almighty Allah every year. The Prophet sallallahu as Aisha radiallahu anha has said, that the Prophet used to fast the month of Sha'ban, kullahu. He used to fast everything in the month of Sha'ban. In another narration, he said, illa qalila. He used to fast throughout the month of Sha'ban, except for few days except for few days. And we mentioned in the hadith of Usama bin Zayd, may Allah be pleased with him and his father, who said that the prophet, he asked the prophet that, I noticed that you prophet, you fast very much in the month of Sha'ban. Why? Then the prophet sallallahu alaihi wasallam said, that is a month that people are unmindful about. And it is a month, تُرْفَعُ فِيهِ الْأَعْمَالِ That people did are taken to Almighty Allah. We mentioned that in every week, our deeds are taken to Allah on Monday and on Friday. That is why the Prophet sallallahu alaihi wasallam said he loves to fast on Monday and Friday on and Thursday, so that when his deed is raised, it will be accounted also that he's also fasting. Likewise, every day, twice in every day, the angels of God take our deeds to Almighty Allah. And in every year, they take our deeds to Almighty Allah in the month of Sha'ban. وَأُحِبُّ أَنْ يُرْفَعُ عَمَلِي وَأَنَا صَائِمٌ And the Prophet sallallahu alaihi wasallam says it will be pleasing to me that my deeds are raised while I'm fasting. So, we mentioned, fasting is very good for us because fasting is a way to paradise. The Prophet sallallahu alaihi wasallam said, in paradise, there is a gate. The name of that gate is Ar-Rayyan. Yuqalu yawm al-qiyamah. It will be said on the day of judgment, I saw sa'imun. Where are those people that usually fast? فَإِذَا دَخَلُوا أُخْلِقَ ذَلِكَ الْبَابِ The people that usually fast would enter through that gate. And when they enter, the gate will be locked. And fasting is also a way out of hellfire. As the Prophet sallallahu alaihi wasallam said, "Man sawma yawman fi sabilillah." Whoever fasts for just a day for the sake of Almighty Allah, in the cause of Almighty Allah, بعد الله بينه وبين النار سبعين خريفا, Allah is going to distance him from hellfire in 70 distance. So these are some of the reasons why we should fast in the month of Sha'ban we should fast in the month of Sha'ban because our deeds are taken to the heaven in the month of Sha'ban. Likewise, the Prophet sallallahu used to fast in the month of Sha'ban. And he said, Alaykum bi sunnati, hold firm unto my practice. ما تركت شيئا يقربكم إلى الجنة ويبعدكم عن النار إلا أمرتكم به. There is no deed that will take you closer to the mercy of Allah that will take you closer to paradise except that I have commanded you to do it. And likewise, when you do it, it will take you away from hell. وَمَا تَرَكْتُ شَيْئًا يُقَرِّبُكُمْ إِلَى النَّارِ وَيُبْعِدُكُمْ عَنِ الْجَنَّةِ إِلَّا نَهَيْتُكُمْ عَنْهُ And there is no deed that will take you close to hell and take you away from paradise except that I have prohibited you from doing it. وَمَا أَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ Whatever the prophet command you, take it. Whatever he gives you, take it. وَمَا نَهَاكُمْ عَنِهُ فَانْتَهُوا And whatever he forbids, move away from it. Sallallahu alayhi wa sallam. So, these are some of what we have mentioned. And we mentioned that in the mid of Sha'ban, as Mu'az bin Jabal said, يَطَّلِعُ إِذَا كَانَ نِصْفَ مِنَ الشَّعْبَانِ إِذَا كَانَ لَيْلَةَ نِصْفِ مِنْ شَعْبَانِ when it is the night of the middle of Sha'ban yatoli'u Allahu ila khalqihi Almighty Allah will look unto his slaves wa yaghfiru likulli muslimin aw and Allah will forgive all Muslims or all believers illa mushrikin except the idolator, the polytheists the people that associate partner with Allah Allah will not forgive them inna allaha yaghfiru la yaghfiru an yushraka bihi because allah does not forgive anyone that associates partner with him wa yaghfiru ma duna dhalika liman yasha even though he forgives whatever is be is below, beyond that whatever is beyond shirk allah can forgive but he will never forgive shirk if someone should die as a mushrik and he will not also forgive people that harbor rancor, that abhor hatred among themselves. So in the month of Shaban, we should try as much as possible to cleanse our minds from hatred towards other people. So in the month of, of, of Shaban, we should try as much as possible to fast. And we have mentioned, towards the end of Shaban, we should leave some space, especially two days as the Prophet sallallahu alaihi wasallam mentioned, La yataqaddamunna ahadukum. None of you should fast. Yawmin aw yawmain. Qabla Ramadan, yawmin aw yawmain. None of you should fast a day or two days to Ramadan. None of you should fast a day or two days to Ramadan. And we know what is known as Yawm al-Shak, the day of doubt. The day that we don't know if it will be the 30th of Sha'ban or the 1st of Ramadan. That is why we want to make a clarification between Ramadan and Sha'ban so that we don't join the two months together. So it is very important. As we mentioned you will see people, especially on the mid of Sha'ban, they want to make celebration because there is a special nafila on that very day. People usually do six rakah on the mid of Sha'ban. This is not part of the Sunnah. It is not part of Islam. So we pray to Almighty Allah to make it easy for us to witness the month of Ramadan. We should try as much as possible to move closer to Allah. Whatever you intend to do in the month of Ramadan, try to practice them from now. Do not delay good deeds. You never know if you are going to witness the month of Ramadan alive. You never know If you are going to meet the month of Ramadan and you have sound health, so never delay good deeds for tomorrow. Tomorrow may be too late. Ya ayyuha alladhina amanu, or you will believe, ittaqullaha, fear Allah, wal tanzuru nafsun ma qaddamat God, And every one of you should look at what is putting forward for his future. Wattaqullah, and you fear Allah, inna Allaha khabirun bima ta'malun. Allah is always aware of what you do. So we pray to Almighty Allah to always be with us and to be our guide. So that is the summary of what we have said regarding the importance of the month of Sha'ban. So as from Sunday, as we have said, that it is very good if we leave Saturdays, if we leave Saturdays, as the Prophet sallallahu alaihi wasallam said, none of you should fast on Saturday except what is compulsory upon you. And we know that fasting in Sha'ban is not compulsory. Fasting on the day of Arafah is not compulsory. So it will be better for you to leave it. So we pray to Almighty Allah to be our guide. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله